ìyá mi òṣùkárè ládékọjú àfijì obìnrin bọra tí ń gbénu omi ìyá mi òjì agbéléjò obì awo lọ̀ṣun ọ̀ṣun kì í gbé bàbá rà hmm. ṣùgbọ́n òrìṣà lọ́ba lọ́ba láṣẹ òjò ọmọtọ́mọ rọba tá lọ́ba tá rìṣà ọba takuntakun lóde ìrọ̀jẹ́ ṣe rí bàbá mi nígbà ìjímìjì ajíjáde lówùúrọ̀ kùtùkùtù àmọ́ àwúre fáwọn èèyàn wọn a máa fún lówó ṣùgbọ́n bàbá mi ò ní jẹ́ kí òòrùn bá òun níta ṣùgbọ́n àwọn èèyàn wá ti sọ di bísínẹ́sì àwọn ló ń jẹ́ kọ́ rí dínkù àwọn oníṣẹ̀ṣe nítorí pé kí ni wọ́n ti kàwá kókó ní báárà ni wá bẹ́ẹ̀ dẹ̀ kẹ̀rẹ̀ agbéléjòbi àwọn ọ̀pọ̀lọpọ̀ òòṣà tó wà lára ẹlòmíì ṣùgbọ́n gbàtẹ́ lómi òòṣà tó wà lọ tọrọ báárà bó ṣe rí nìyẹn lẹ́tù. wọ́n pe kíní kan ní atrẹ́ẹ̀dì nílẹ̀ ní lẹ́kọ̀ọ́ bí a ní ẹgbẹ́ àwọn oníṣẹ̀ṣe àwọn èyí tí wọ́n jẹ́ atrẹ́ẹ̀dì yìí àbí ẹgbẹ́ yìí oníṣẹ̀ṣe iṣẹ́ ìwọlé ṣe lórí àwọn èèyàn tó ń tọrọ bára káàkiri báyìí tẹ́kẹ́ báyìí bá fọwọ́ sí tẹ́ẹ̀sì tẹ́ẹ̀sì tẹ́ẹ̀sì faramọ́ nǹkan tó ń ṣe. ẹ ṣe eléètù wọn wí fún wọn ní kọ̀rọ̀ wọn wí fún wọn ní gbangba ṣùgbọ́n nígbà tó bá ti ń fún ọ tó gbọ́ àwọn gbìyànjú lókè àìwá gbọ́ wọn ntọ́ bá rí bẹ̀ kọ́ fara mọ́ ẹlòmíín kàdánwò látara owó tó ń bẹ àwọn kàdánwò lórí ọmọ àwọn kàdánwò lórí ara ẹ̀ nítorí pé kí ni kì í ṣe gbogbo òòṣà ló ń tọrọ bára àwọn tó bá jẹ́ pé ní ìsìn wọn rárí òrìṣà tọ́jọ́sù òrìṣà míì lè sọ pé kó lọ nájà àwọn èèyàn dẹ̀ máa tẹ̀lé lẹ́yìn ní hmm. ìṣe máa déédéé wọjà ó ní iye ọjọ́ tó bá yà ẹlòmí wọn lè yan ọjà mẹ́ta fún wọn lè yan ọjà méje fẹ́ lómi. kó lọ ná ọjà kó lọ ná ọjà a máa wúre fáwọn èèyàn wá fún lówó hmm. ṣùgbọ́n kò ní dárìn wọ́n máa tẹ̀lé lẹ́yìn ni hmm. ṣùgbọ́n àwọn èèyàn wá ti wá sọ di bísínẹ́sì pé ibi tó ti ń yọ nìyẹn ìtọ́ ní ìgbàgbé pé òòṣà tó pe àwọn gan atóúnjẹ tó tà ni wọ́n. atóúnjẹ tó tà. bẹ́ẹ̀ ni atóúnjẹ tó tà ni wọ́n torí pé kí ni wọ́n máa ń daṣọ àṣírí bòyàn ni gbogbo tẹ́gbẹ́ ọba bá dẹ̀ ń ṣe rọrùn à kì í ṣe nù níra torí tó bá ti nígbàgbọ́ pẹ̀lú tó gbà nígbà tí kì í ṣe pé èèyàn lèèyàn gbà á àyànmọ́ ni ó ti di dandan kọ́ bá wa ṣe ilé ayé wa gbogbo tá a bá fẹ́ náà máa bá wa fẹ́ kò dẹ̀ sí nígbà tó bá ti finú kan pòṣẹ́ tó lóyún méjì sọmọ ẹnì kejì tó léyìn ọkọ bẹ́ẹ̀ jà ní ìsìnkú wá gbèrò àwọn mùsùlùmù ọlọ́run á máa wò wọ́n wọ́n máa ṣe àṣẹ ṣùgbọ́n ìṣẹ̀ṣe ìwọ tó ti ṣe náà ló máa gbẹ̀sẹ̀ lẹ́sàpàpà ni kò pẹ́ ni nítorí tó bá lè mọ̀ ọ́ bò àwọn tó gbé dání àṣẹ kí má tàṣírí ẹ̀ tà ní bó ṣe rí nìyẹn létò. Hmm. púpọ̀ náà àwọn tó ń sọ pé àwọn ń gbowó fún Ọ̀ṣun ìgbowó fún Ọbàtálá ẹ̀ ṣé gbogbo wọn nana jọ ọlọ́sùn àbáwọn káàtó pé wọn ò tẹ́ sọ ọlọ́sùn àtàkàn. àbá rí fèkì láàrin wọn ṣé fèkì wà ẹ ṣe eléyìí ṣe é rí ọ̀pọ̀lọpọ̀ mi mo ti rírú ẹ̀ rí ẹni tó pè ẹ́ láfà nílùú ọ̀yọ́ hmm. tó dẹ̀ wá fi iṣẹ́ ìṣògo jẹun lẹ́kọ̀ọ́ lọ́dún náà ọ̀rọ̀ tí mo sọ ti pẹ́ sẹ́yìn kó tó wá di pọ́n wá mu lọ́nà ìjọra ń bẹ̀ ìgbà tó padà mú kọ́ àfà ní lọ́yọ̀ọ́ bẹ́ẹ̀ ni ó ti pẹ́ kó ń tàn kó máa gbọ́ nítorí àwọn ọ̀dẹ̀kẹ̀ iná máa ń bú àwọn oníṣẹ̀ṣe tó bá ti wá ń bú wa àwọn náà wọn ń jẹ́ ń bẹ̀ ṣé ìbá mi yé yín ṣé wá ní gbogbo nǹkan láyé yìí ẹ má jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká nígbàgbọ́ pẹ̀lú gbogbo tá a bá ṣe láyé yìí nítorí tá a bá ti ní ìgbàgbọ́ àdúrà gbogbo ló máa máa gbà ìdùnnú la máa máa fi lò gbá wa. Hmm. Tọ́ba nọ́mbà yín àti orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ àti ibi tí iléeṣẹ́ yín wà. Báwo ni lè kàn sí yín? Ẹ ṣe eléètù. Orúkọ mi ni Yèyé Ọ̀ṣunránkẹ́ Olómi Tútù tí mò ń gbé Ìkòròdú ní Igbó Olómù Ṣàwó Agric Bus Stop. Telephone number: mi ni zero seven zero thirty one ninety ninety six thirty seven ẹlẹ́ẹ̀kejì ni zero eight zero five nine six eleven four eight zero lẹ́ẹ̀kan sí zero seven zero thirty one ninety ninety six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 ọjà. Bàbá Aládùn. Irú àìsàn wo ló ń gbé ọdẹ? Bàbá Aládùn. Ṣé ìrọmọ bí ni ò jẹ́ òsùn? Bàbá Aládùn. Bàbá Aládùn ni. Bàbá Aládùn. Bàbá Aládùn ni. Bàbá Aládùn. Ee Bàbá Aládùn máa ti dé ẹ máa yọ̀ ẹ máa jó. Ìbànújẹ́ ò máa.